وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba tí ó wù nínú àánú rẹ̀ tí ó ní kí ìdókòyè wá sáyé ọba yìí náà ní adá ọkọ̀ torí pé dídájọ́ ọlọ́run ṣe rọrùn fún wa bàtà wá dájọ́ yìí kò sẹ́nìkan tí ó lè fi ọwọ́ sọ̀yà nínú wa tó lè garanti wa pé ọjọ́ tá a dá sọ́nà yìí o ìdánilẹ́kọ̀ọ́ yìí ohun tí ó wáyé ni ṣùgbọ́n náà bá subhanahu wa ta'ala ó wù nínú àánú rẹ̀ wá jẹ́ kó wá sáyé ìyẹn náà la bá dúpẹ́ bákan náà Ẹni tó bá wà ní ìjọra I believe she is a member of the Alabama. I mean, this was a little bit of a thing. Wọ́n yóò wá aṣọ àwọn ènìyàn àti wọ́n yóò ń gbé ojú ìwé ìtura ìta ìwọ̀n. Lọ́wọ́ tí wọ́n máa ń rẹ̀ sí ilé ìwé ọmọ ìpínlẹ̀. Tó ń tọ́ta lọ́wọ́ àwọn lórí ẹ̀sùn tí wọ́n ti Ìgbà ilẹ̀ tí ó sọ̀rọ̀ fún sọ ọmọdé tó ṣe lè tó ṣe lọ́pẹ́kọ́ ògùn ìgbẹ́ tí lọ́pọ̀ púpọ̀. Ọdún máa ṣe ní alẹ́, ọdún máa kàrà àti ọmọdé àwọn bá lórí ìtọ́. Ẹni ìṣàpá àkọwọ́ ìlẹ́gbẹ́ ní ìgbẹ̀rẹ̀ ìgbà tí ó lè ráàrin ìyẹ̀ká tí wọ́n ti pèsè ìjọ ọ̀dọ́. Ìjọba ìjọba tó pèsè ìjọ ọ̀dọ́. يتلون كتاب الله ثم كثير لهم فيما معهم فيتدارسونه فيما بينهم وتبقى جميع فراشات ورجال إلا مثلا نزلت عليه السكينة إلا لمن يجوز ويكون كثيرا ìfọ̀sọ̀rọ̀ lórí máa bá wọn. Ẹ̀rọ rẹ̀ ṣe máa ti máa ti máa ti máa ti máa ti máa ti máa ti sí àgbàrá wọn ní àtọ́rí ẹ̀ṣẹ̀ tó gbọ́. Ìfọ̀sọ̀rọ̀ yọ sẹ́ta ní ọ̀gá sí ọdún ìgbò láti mọ̀. Àánú ọlọ́run àárọ̀ láti ní ìgbẹ́ ọlọ́rọ̀. Wàhálà ní ìgbẹ́ ọlọ́rọ̀ àríkà. Àwọn ẹ̀ṣẹ̀ ọlọ́rọ̀ àárọ̀ láti ní Orúkọ àdúgbò àdúgbò àti àwọn màláìkà kan wà, àjà òkúrẹ̀ làwọn, àjà òkúrẹ̀ àwọn ẹ̀rẹ́ yá kiri, tọ́lá bí ó ti sọ̀rọ̀ ìtọ́jú sí. Sọ̀rọ̀ tó bá lára ẹ̀rọ sọ̀rọ̀ ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ àwọn àti ó ti mọ̀ náà sọ̀rọ̀ àti ọ̀rọ̀ ọ̀fẹ́ fún Bàbá kára gbogbo ọ̀rọ̀ ọ̀hún, ìrìn àṣẹjà ẹgbẹ́ tí wọ́n jẹ́ ìwọ́ ìlú pé ọlọ́run bá sọ̀rọ̀ ààrẹ ìlọ́rọ̀ ìlú amẹ́ṣà àwọn ìjẹ̀bá mọ̀lẹ́kà àwọn abẹ́rẹ́ tó kò dá gbọ́ tọ́lọ́ wá ní àwọn ẹrú bìkì wà láyé bá dáńgbọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ kọ́lọ̀ wá sí ọ̀rọ̀ fún àkálẹ̀ nínú ìlú. Bákanáà tí wọ́n pàyẹ̀dà láìjà tó máa sọ pé àjọ máa ń lọ àti tẹ́lẹ̀ mi, àjọ máa ń kéwù tẹ́lẹ̀ mi, tí ló dé ó wáyé wá nígbà tí ó ṣe kékeré máa kọ́lọ̀ wọ́n ìṣàlẹ̀ ọ̀rẹ́ ìtàkùn Ìṣẹ́ ọlọ́pàá lọ àti ẹ̀rẹ́ àjẹ́ ìgbésẹ̀ ọlọ́pàá wà lọ àwọn ìṣúná. Gbogbo tó wọlé ìjọba lórí nínú ẹ̀sìn ìjọba tí ó sáré rí wá lọ́wọ́ àwọn ẹbí àgbẹ̀rẹ̀ ọ̀dọ́ra ọ̀rẹ́ tí a ti jẹ sí. Pápẹ́rẹ́ ọ̀rọ̀ ọba àwọn báwọ̀ sàkárà ní ìwà kan sọ. Àgbẹ̀rẹ̀ tó bá tẹ̀lé ní ìgbà kan ní. Akẹ́lá wa sí ìkàlẹ̀. Àwọn ọmọ ẹ̀rọ akọ́sọ́lá sí ní àìlá iṣẹ́ ọlọ́ láti rí àpẹẹrẹ ìmọ̀mù fún láàrin gbogbo àjọwọ́ ní àti gbogbo àwọn ẹyí tó dára sí àbúkù ìgbogbo ọlọ́dọ́ àti wà ápàdúrà àwọn ọmọ iṣẹ́ wà fún ìṣẹ́ lọ́rí ìka ìgbogbo ọlọ́dọ́ lápapọ̀ tí ọlọ́dọ́ sáà máa ṣàyẹ̀wò lórí ìgbogbo àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn àmàlẹ́ ìgbogbo ورحمة الله وبركاته ohun tí abẹ́ ìbára ọ̀rọ̀ ọ̀rẹ́ ni àkọlé tí wọ́n sọ fún pé àmàrà àmàrà àmàrà yóò ṣe wà tó ló ti lé ìlú wa tó ló yóò bá fẹ́ náà àmàrà náà láwọn ilé tí wọ́n sí bàbá lọ́wọ́dá ẹ tó bí àmọ́ná àgbàdàká ọkùnrin yẹn kó dà kò lásánà kẹ́kẹ́rẹ́ ẹ̀fà mọ́nà ìbá Gbọ́nà àwọn àwọn àti ìbàdúró pé gbólóhùn àmọ́ ẹ̀nà tó ti bẹ̀rẹ̀ wọn ní Yorùbá jẹ́. Ó yẹ àtẹ̀jú òkè àtẹ̀jú òkè ó bẹ̀rẹ̀ wọn ní gbólóhùn àmọ́ ẹ̀nà. Gbọ́nà àwọn àti gẹ́gẹ́ bí ìwà tẹ̀lé tó tẹ́lẹ̀ lórí ìdẹ́gbẹ̀rẹ̀ tó jọ ní pé kí ìfọkàtàyàn kọ́kàbalẹ̀ síyàn tó tẹ́lẹ̀ wà padà sọ nínú ẹ̀sìn ìfàfẹ́lá mẹ́rin àwọn ẹ̀yọ́ lórí ìṣẹ̀lẹ̀ àkókò. Wọ́n dára bẹ́ẹ̀ sí ìwà rẹ̀ ní ìkọ̀ọ̀kan. àbí nǹkan náà fara tó kú ní ayẹyẹ ní àmàlẹ́ náà nípa ti ọkàn yìí balẹ̀ lórí ẹ̀. Àmàlẹ́ inú wà jẹ́ ẹ̀fẹ́ ló ti jẹ́ ìpìlẹ̀ ẹ̀sìn wa. Kúrò àwọn àwọn àṣàdé ìdíkẹ́ sí àdìmọ́ Ahmed. رحمه الله تعالى وتعالى في شيء لا يثني على الباقي فمن حديث ذات التمييز قال النبي صلى الله عليه وسلم وقال من حديثي انس بن مالك قال النبي صلى الله عليه وسلم إنه سبحانه وتعالى لا أمان لا إيمان وسيجعه ìmọ̀ ńlá àmọ́lá ẹ̀kọ́lá fẹ́ tí ò lábọ́n òsínbà tó fẹ́ni tí ò ní àmọ́lá wàlá àdínà ìdímọ̀ láàárẹ̀lá ẹni tí kò wá láti rẹ̀ kò tẹ́sẹ̀ fún ẹ̀lẹ́sẹ̀ Tí bá bẹ́gbẹ́ inú lára àgbàgbọ́ wa, ó tẹ́lẹ̀ àmọ́lá wa mo lọ fẹ́ àwọn tó máa tó fún wa láàyè yìí lórí ìgbàgbọ́ fúláṣì rẹ̀ pọ̀. Àwọn ìgbà wọn àti ìṣẹ̀lẹ̀ pé àyà ń ilẹ̀ ìmọ̀lẹ̀ ìdísì yìí nínú ìgbàgbọ́ rẹ̀. Ìmọ̀tọ́ ló lábá àìsàn yìí ká mú tó lè pààrẹ̀ lára tó òun ọ̀nà nínú ìgbàgbọ́ rẹ̀. Àtòhún ti gbọ́ra ṣáàtò ìmọ̀lẹ̀ nínú ìgbàgbọ́ ẹgbẹ́ ẹ̀ka rẹ̀ pọ̀ nínú ẹ̀ka rẹ̀ nínú ara tó àwọn àdé ti pé máa ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ lá àwọn ẹ̀sọ̀lá kò sí ìgbàgbọ́ níbi tí ò bá wọn òní ìgbàgbọ́ kò sí ìgbàgbọ́ láti ọyẹ́ bí ibi tó yẹ bá jẹ́ mùsùlùmí tí ò bá láwọn ẹ̀sẹ̀ sábà lẹ́kọ̀ọ́ òní ìgbàgbọ́ òbí ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ẹrù nílẹ̀ lórí sáàpì wọn ò gbé ní òdodo òlẹ̀ tó ní ìbáwẹ̀rẹ̀ àmàlì. Táwọn orí ó ti pàtàkì jẹ pàápàá lọ láti ìtàwọn. Torí wípé àwọn ẹ̀rọ ti káfẹ́ tó lẹ̀, àwọn ẹ̀rọ ti kéré sí, tọba mẹ́ta ìrẹ̀sí tẹ́lẹ̀ yìí, wọ́n mọ̀ pé ìkẹ́lẹ́bí lọ́mọ tó mọ́ sẹ́yẹ àbí tẹ́lọ́wọ́ pọ̀pọ̀ àìyáṣẹ́ ìjọba ẹgbẹ́ káàrin lọ́rú kí ní kẹ́ ìjọba ẹgbà bẹ̀rẹ̀ tó tó ní àbẹ̀rẹ̀ tí a ti mọ̀ sí gbogbo alámẹ́rẹ̀ ìdí ẹ̀mà bẹ̀rẹ̀ ní ẹgbẹ́ lọ́wọ́ pọ̀ ní ìjẹnu nàtàkọ́ tẹ́ mọ̀ sẹ́ máa pọ̀ nàtàkàwé pọ̀ wé máa pọ̀ àti kí ní sọ́mọ kí wọ́n pọ̀ ṣùgbọ́n àwọn ẹ̀dẹ̀ pọ̀ tí a rí ní ìṣẹ̀lẹ̀ yìí àdébà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ó ti sọ lọ sójú bẹ́ẹ̀ ní hadith ìtẹ̀síwá. hadith kan dára sí kọ̀ọ̀kẹ́rì ó ní hadith náà wọ́n sọ yìí Muslim àpapẹ̀lẹ̀ jọ̀wọ́ sí hadith òdébà ìyàmẹ́sì asòfin ìdílé ọmọdé yàrá àwọn àdíjì pípà lọ́nà tó sílẹ̀ tó ṣẹlẹ̀ kò ló náà gba ọ̀pọ̀lọpọ̀ ẹwà pẹ̀lú tó ní ilẹ̀ tó láti ẹmọ béèrè ìkẹ́ dáadáa lọ́wọ́ àlẹ́jì ṣùgbọ́n ọmọ béèrè ìkẹ́ tí ó dá nítorí lè fi màkà pátá ayé òmìnira tó ní tó bá bá rẹ láyé kí ọlọ́dẹ̀bí wọ́n lọ sọ ọ̀rọ̀ lẹ́yìn kẹjọ kẹrin ó lè kẹrin jù wọ́n tẹ́lẹ̀ pàpọ́jú wà áìkú àdá òmà òtírí kẹrin fún méjèèjì ní méjèèjì dáadé ìwà ní kẹta ṣẹlẹ̀ wà ní àtẹ́bẹ̀rẹ̀ àà ìkejì ni wọ́n rí sílá ó lè mọ̀ pé èyí yóò tẹ̀lẹ̀ lórí bá ẹ̀fà àfẹ́lẹ̀ àsọ́ọ́lẹ́kùnrin lọ́sùn yóò ìtọ́ba sọ òdòdó ni keta sele What is ni atebere aa ikeji ni won ri sila rí It's about yoo itoba so ododo ni won ri ilu ó ní kejì ní eré tó báyìí ó lọ́nà nípa àwọn sọ̀rọ̀ pa àpẹẹrẹ ó ní bàbá wọn ní ẹ̀sọ̀ kalẹ̀ àdébí jẹ́sọ̀ láti fi jẹ́kúndé lè fòró bèrè jáà ó sọ kalẹ̀ sí ọkà àwọn èèyàn kan ó sọ kalẹ̀ sílẹ̀ ó ní ìdòkó síbẹ̀ ó wọ́n dẹ́gbà láti pọ̀ áàrùn látara kùrá wọn sọ kalẹ̀ من القرآن وعلموا من السنة ثم القرآن ثم السنة نزل في أعمال في يوم جد الصحابة أن أبدا كان لوري يطلب بيقوان كل الصحابة يجب أن يتبعوا على الإباطة ويقول لك ذلك يفهم يجب يقول لي بأن يتبعوا على الإباطة bá wá jáde ìdìkan wá tó bá fẹ́ ṣẹ̀kẹ́ tó bá kàdí ìdìkan bẹ̀ kò ní ní wá mọ́ látọ̀tọ̀ ara rẹ̀ yóò ló ń gbà pé ìfẹ́ ṣe pa látọ̀gbẹ̀rẹ̀ àti ìtọ́jú àwọn ìtọ́jú títọ́ títọ́ àwọn ìkan tí ẹjẹ́ títọ́jú títọ́ ní ìyàwó tó ń wálẹ̀ lápá wọn abẹ́ tí a tó máa bí yá ẹ̀tọ́ gba àdíjì yẹn ìtọ́wà márùn-ún ìtọ́wà mẹ́wàá ẹ̀tọ́ àgbà mẹ́wàá ẹ̀wà nígbà tó dárúkọ ẹlẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀fọn tó ń ká mo gbà sí ìṣẹ̀lẹ̀ wá mo ń wá rò pé ó mọ̀ jẹ́ pé ká yọ lórí fẹ́ sọ pẹ̀lú àmọ́nà tó fẹ́ ṣe pẹ̀lú àmọ́nà kiri ìgbéga sọ̀kalẹ̀ ní sọ̀kalẹ̀ títà ìkùránì sọ̀kalẹ̀ àwọn ẹ̀ẹ́ta pẹ̀lú àwọn ilẹ̀ súnmọ̀ báyìí sọ ẹ̀kọ́ pẹ̀lú àwọn ilẹ̀ ó ní lẹ́yìn náà láti ní wọ́n wọ́n sọ pé àwọn ilẹ̀ yóò padà wọ́n wọ́n ta kó jẹ ìwádìí bẹ́ẹ̀ ilẹ̀ yóò náà wọ́n wọ́n jẹ díẹ̀ díẹ̀ èyí ó sọ wọn fẹ́ pàṣẹ tó bá mú àbọ́lẹ́sì lè kọ́ lè ṣùgbọ́n ìgbà tí ìbá bí wá ní tí wá ìwé àbọ́lẹ́sì lè kú lọ́fẹ́ náà jẹ́mọ́ ẹ̀yẹ́ tó máa ní ìjọba àbẹ́ ẹni tẹ́ ẹgbẹ́ tó tẹ́ èyí ẹkùn tẹ́lẹ̀ ẹni àwọn ìdí ti báyìí tẹ́lẹ̀ àbẹ̀bẹ̀ tí lẹ́gbẹ̀ kí bí bá ṣe ń tù sí sáré bí abẹ́lẹ́gbẹ̀ lọ pé ọkẹ́ bẹ́ẹ̀ ni bá ṣe ẹ̀fẹ́ ní pé ká máa ń rán ayé ṣùgbọ́n ẹni wá ìrìn àjò abẹ́lẹ́gbẹ̀ máa lé sí máa dé àbúrò àwọn ọmọ kára a ọ̀ṣẹ̀ bá ìṣẹ̀lẹ̀ sábà ti fẹ́ fẹ́ tó lọ mọ́ ṣe sábà ti fẹ́ wọ́n tẹ́ lọ́lẹ̀ tó ọkọ̀ láti ṣe bá ìṣẹ̀lẹ̀ náà mọ́ ṣe lé lórí máa kúrò bí orí pa rẹ̀ ló ti máa kéré. Àníbi yóò rí ìfà yóò ti bí orí lẹ́sìn àgbàbá ní àrùn tó bá padà yá àwọn yóò àwọn bá ara wọn lò. Láàrín àkáàdì máa tó lò láti lè àwọn ẹ̀rẹ̀ kò wá ní ìtẹ̀ ẹ̀sẹ̀ ní tí ó máa wọ̀ ẹ̀rẹ̀ mọ́. Àwọn àwọn ẹni tó wá lọ aláàbọ̀nẹ̀ láwùjọ àgbẹ̀fẹ́ rí mọ́. Ẹ̀wà sì nínú oníṣẹ́ ọwọ́, ẹ̀wà sì nínú oníṣẹ́ ìjọba, ẹwà tì nínú orí ìṣòwò ẹwà tì lọ́dọ̀ àpá ẹgbẹ́ olúgbùrú àpá tí wọ́n wọ́n ẹlámọ́ẹ́lẹ́ ẹ̀fún wa mọ́ ẹlẹ́sìn ní ọ̀dọ̀ ọdí ẹ̀lẹ́ adébílá rẹ̀ ó padà máa bá àwọn ẹlù kátàkárà ní fẹ́ àwọn ẹlẹ́ mìíràn Hasa yóò kọ́ tí wọ́n sọ pé ìnà fi nídìílé lágbájá ẹnìkan bẹ ẹgbẹ́lá ọkùnrin lè lábẹ́rẹ́ o ẹ̀tọ́ ti káàkiri yẹn láwọn ọmọ mẹ́rin ẹ̀yẹ̀kẹ́ nínú ìdílé kan fẹ́lá ní ilé náà a kẹ̀kẹ́ nínú ọjọ́ kankan alákùnrin kan nílùú báyìí ní àdúgbò báyìí ó lè lábẹ́ ó lè lábẹ́rẹ́ díẹ̀ lára àwọn èyí tẹ́bá náà ti ṣe wọ́n bá kò a bí a ní pẹ́ẹ́ntì ẹ máa kọ̀ pẹ̀sẹ̀ ìyọ̀kẹ́ pẹ́rẹ́ lọ́wọ́ àwọn ẹ̀sìn kò ní ẹ̀yẹ ẹ̀bá ló ní sòwò bóyá tó pọ́lùmí ẹ máa rí ẹ̀kẹ́ péré nù wọn àlébì ni hápá lè kọ́ ọ̀dà rọ́dù ní wàá dáàbòbò kan ló máa sọ fún yẹn pé èèyàn tó mọ́ àjìlága wà ó lè ṣiṣẹ́ ó gbúdú bí iṣẹ́ wàmọ́ àtọ̀rọ̀pàwò àtọ̀rọ̀pàwò àgbàgbẹ̀ wàmọ́ àkọ́làwò ó dí bírèkì ó kàwé tó ló mẹ́ ó kéwú àyọ́rò yìí pé ó gùn láti ṣùgbọ́n àmá ṣe kọ́ níbi yìí ní sọ́lá ápábí ní kádà ní ìmẹ́rẹ̀ mọ́kò ní sí ìgbàgbọ́ kékeré báyìí ní inú ọkà rẹ̀ Fọlápẹ̀lẹ́ àpá aláyẹ̀ bàbẹ́rú wà tó kò wá ní àjúkùn bàyá. Òṣèpàá tó gbà ní tí ó ní àwọn ìgbàgbọ́ pé ogun ọjọ́ bá ti jẹ́ta ní àpẹẹpọ̀ àwọn ìdílé ìgbà lórí gbogbo ẹgbẹ́ sáwọn ẹgbẹ́ gbà bóyá oníṣòwò ní ẹgbẹ́ àpẹẹpọ̀ bóyá ẹgbẹ́ àpẹẹpọ̀ ní bóyá ẹgbẹ́ ní ìkẹ́kẹ́ tó tẹ́lẹ̀ jẹ́ sí ó lò ní òun ní bí kí sàpẹ̀lẹ̀ tàbí mo fẹ́ bá sí lábẹ́ ìṣẹ̀lẹ̀ ó ní لكن كان مسلما فلا يدمر على يدينه tó lájẹ́ mùsùlùmí ni ọkàn bí balẹ̀ pé àìsí rẹ̀ lórí jẹ́ kó bí dáadáa bá mẹ́lò yóò fà mọ́ nígbà bá mẹ́lò ọ̀làyẹ̀kánù nàtọ̀rọ̀míyà àwẹ̀wòdíyà làyàwòdánù aláyàfá ìdí ẹgbẹ́ láti jẹ́ pé ní ìyàwó jí láàbò wá fún àwọn ajẹ́rù àmúlẹ̀ ti bá yẹ ní àwọn aláìsí mùsùlùmí tó bá jẹ́ àtàwà sálọ gbé ọ̀rọ̀ ẹ̀bá fún àwọn àtúnfẹ́yẹ àwọn obìnrin pé tàlàfà ṣe tàlàfà lò wọ́n mẹ́lì yẹ́wò ṣùgbọ́n lórí yìí nígbà tó ṣe àtọ́fẹ́ ápùpọ̀tí wọn ni ẹ̀rọ káwọn ápùpọ̀tí wọn yìí ápùpọ̀tí yẹ́wò ṣùgbọ́n lórí sílẹ̀ mọ́ yìí ọ̀nàkóńtò lára ọ̀nàkóńtò yorùbá yìí àbíkù òun lè bẹ́ẹ̀ kẹ́kẹ́ lòó pọ̀ ìmìlà fùlàdá wà fùlàdì àti lágbájá àti lágbájá ẹgbẹ́ kẹ́kẹ́ dàrú yìí. Táwọn òun lè bẹ́ẹ̀ kẹ́kẹ́ lòó pọ̀ àfi lágbájá àfi lágbájá nítorí tí torí kò bá mọ̀ ẹ̀rọ kò bá mọ̀ ẹ̀rọ wá ní pé àwọn sọ̀rọ̀ àti láti bára wọn lò ìfọ̀kànsánwò sí mọ́ nítorí kíni torí pé ìjàmbá ló pọ̀ irun kiri tọ́kùtì ó ti pàtàkì torí pé ó wà nù àdéhìsì yìí àwọn òṣèlú àtọ́jà àwọn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ ìjẹ̀bá àdéhìsì yìí máa jẹ́ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àmọ́lẹ̀ ti ká ẹ̀ṣẹ̀ gẹ̀rẹ́ ó ti kéré láwùjọ ó ti kéré nínú ìlú ó ti kéré lórílẹ̀-èdè. Mẹ́ta bá fẹ́ àwọn ẹ̀rẹ̀ ìdákejì rẹ̀ ní àlòkìyà ìjàmbá. Àmọ́rẹ́ ní ìdákejì rẹ̀ ní àlòkìyà ní ẹ̀jàmbá ẹ̀. Náà, ẹwà ní àmọ́rẹ́ sáré sọ yìí. Nínú ìtumọ̀ rẹ̀ oní ní àtàkàrí àṣẹ̀rẹ̀ nàíjà gbogbo fẹ́sì bá ti làbọ̀ wà lọ́rọ̀ yẹ́ pé alìmọ̀tòlìyà àwọn ẹbí wàlúwàjìbá àtàwọn responsibility àwọn pè ní àmọ́ẹ̀lẹ̀ Duty àti responsibility ni àmọ́ẹ̀lẹ̀ inú túnmọ̀ rẹ̀ kan ní ẹrù. Nínú túnmọ̀ rẹ̀ onírí àìwàdí ìkẹ́lẹ́gbẹ́ tó ń lọ wa o lè jẹ́ pọ́pátì o lè tó ẹgbẹ́ ìkẹta nígbà ìgbẹ̀gẹ̀ látòrí ìrẹ̀gbẹ́ síra tí máa bá ọ̀nà ṣe ìrìnlẹ̀ ẹ̀dà mo lè mọ̀ pé síra ẹni lọ́dọ̀ wọn tí wọ́n pè síra rẹ̀ kí máa ń mo ní sí lọ́dọ̀ wọn mo láàmú ẹ̀dẹ̀ Sákẹ́rẹ́ nǹkan ojúṣe sánlá àwọn ìrìnà èyẹ dáadọ́ kẹrẹ àmọ́ ẹ̀rẹ̀ ní ẹ̀yẹ. Èyí àmọ́ ẹ̀rẹ́ àgbà lọ́rọ̀ wa, òun náà ní àpàkàlé ìṣẹ̀lẹ̀ ìjà, ìtẹ́sẹ̀ látọ̀ lọ́rọ̀. Àmọ́ ẹ̀rẹ́ tó kó òṣèlú bá ń mú ìyẹ̀ kó láàbọ̀ ilé ìfẹ́ bá ti lọ kò sí pa tó gbé ìlú jẹ́ pílẹ̀ àwọn ẹlẹ́lẹ́ nìyí gẹ́gẹ́ bí ọlọ́pàá sọ́pàá lọ́wọ́ bàbá ti sọ fún ọdún Al-Qur'an Al-Karim ọlọ́dún iná àwọn ilẹ̀ àmọ́rẹ́ sàáyà والجبال أبقوكي فبين أن يعزلنها أنطا ولا بكري أمودي أمودي أمودي أو لك وأشفاقنا منها ẹ̀rúgbà wọn ààrẹ́gbé ẹ̀rí mú olùwà lọ wàhàmálà àìsìn bá ọmọ ìyẹn bá dáa òyìnbó àmọ́lẹ̀ yóò lámọ́. Ọmọ ẹ̀dùn ti gba àmọ́lẹ̀ ìdáwò kára ọ̀dọ́ mẹ́rin ìgbàmúra. Alábòsí yóò padà tàbí Bákanáà aláìbọ̀sẹ̀ ọmọ bí àmọ́lẹ̀ ìṣẹ́tóbi tó. Náà, àlùmọ́ sọ̀rọ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ àwọn àfáàsọ́lá tó pọ̀ wá. Wọ́n ní àwọn ọ̀rọ̀ yìí, ìkẹ̀kẹ́ náà ló kú sí pé àtẹ̀kẹ̀lé, pé iná àtẹ̀kẹ̀lé, àmọ́ ìlẹ̀ tó lọ sọ bí i tó lọ lábọ̀ àárọ̀. Bá ní yá, wà kọ̀gbọ́nù àwálé wà gbogbo tọ́lọ́bá ní ṣe ìjọba àmọ́nìrí tọ́lọ́bá ní ló ṣe ìjọba àmọ́nìrí torípẹ́tẹ́ bá ṣe yóò gbẹ̀sán tí ó bá fẹ́ yóò jíyà ìtàbíkẹ̀lẹ̀ pọ̀tìbílítì lẹ́bí ẹ̀sẹ̀ ìlànà ìrìnà lọ́rùn olọ́lọ́run mẹ́ṣẹ̀ nínú àríyà yìí pé a jẹ́ àmọ́ ń afẹ́fún ilẹ̀ Yorùbá afẹ́fún òkè òkè náà rí jẹ́ tiẹ̀ ọ̀rọ̀ àṣùpákùn náà mẹ́rin àtẹ̀rúgbà wọn ṣùgbọ́n wọn ẹ̀yẹ́ gbé ìjọba wọn ẹ̀yẹ́ béèrè lọ́wọ́ òkè kò àti ẹgbẹ́ ẹ̀kọ́ wọn ẹ̀sìn ní béèrè lọ́wọ́ ilẹ̀ ẹlẹ̀ pé kó kàwé pé ìlànà ọlọ́run ìtura wọn lè rẹ̀ kó gbé

kàlùbà pé àmọ́lẹ̀ wà lọ́rọ̀ wa ojú àmọ́lẹ̀ àwọn ẹ̀sìn kẹ́kẹ́ àmọ́lẹ̀ tọ́lọ̀ gbé wa lọ. Bákanáà, ìlọ́pàá àwọn àwọn àfáàmì lọ́dún orí àmọ́lẹ̀ àlèmọ́rù ṣe pé sínú àwọn àfáàmì lọ́dún rọ̀ṣíwọ̀

tí ẹ̀bà lọ bí ewu tí ó yẹ kó lórí rẹ̀. Àwọn àfẹ́sì máa ń wé ogun ara rẹ̀ àmọ́lẹ̀ ní oòrùn rẹ̀ ṣe ó ti rẹ̀. Ọmọdé mẹ́jọ́ lórí máa ń wọ́n lọ rí pé sọ́kọ̀ rẹ̀ rí sí ìpòlára. Ó ti rẹ̀ tẹ́ ara mú gẹ́gẹ́ àmọ́lẹ̀ kò lé tó dé. Bákan ní nígbà tí ẹ mú abẹ́fẹ́ta abẹ́fọ́ wọn sì, ẹ̀ka tẹ̀jẹ́ bẹ̀, alẹ́ ìrìnkú pé ẹni tó kú alẹ́ kí wá ní bàbá ṣe alẹ́kùnrin mú ẹgbà àti ìgbà àjíjẹ̀ ìgbìyànjú àti ìgbìyànjú sí orúkẹ́ ìlú tó fún ọ ní ara rẹ̀ kò fi àyè ilẹ̀ rẹ̀ fún iṣẹ́ ẹni ká sọ ara àrẹ́lẹ̀ wà ní ti bọ́lọ̀ tó ń ta àrẹ́ ní òkú ti bẹ̀rẹ̀ tó wá tó kù lára wa ó kù ní ìjọsìn tá à ń jọ́sìn ìṣẹ́gbàmí ìbáwọ́ wa gbé bẹ̀rẹ̀ pé bá ń tọ́jú nǹkan yìí ní dúkìá ni bá ń tọ́jú nǹkan yìí ní iṣẹ́ ni bá ń tọrọ yìí pamọ́ ẹni gbogbo ẹ̀ náà pátá ṣùgbọ́n ti tóbi àmàlẹ́ ẹgbẹ́ àwọn ọ̀pọ̀ àmàlẹ́ àwọn òbíje ètò ìtẹ́sí lábọ̀ wa lọ́wọ́ ó wà bẹ́ẹ̀ ìtọ́lọ́ ní ká lọ wọn abẹ́ jẹ́mọ́ mi ló mẹ́tẹ̀ sáré láwùjọ wa ìwọ́n ayé wọ́n tẹ̀ láwọn ẹ̀rẹ́ sáré ọ̀dọ̀ wa mi ló mẹ́tẹ̀ láti mọ̀ káyé mi àwọn èèyàn gbà pé kì í àwọn ẹ̀rẹ́ ìwọ́n tẹ̀ láwọn ẹ̀rẹ́ Èyí tó wà lọ́dọ̀ ara ara ti ara, kò sí méjì yóò mú ọ̀rẹ́ kákàmẹ́rin ọmọ ìyá mi ayé tó máa ń gbé ìyá abẹ́rẹ́ pẹ̀lú ayé ọlọ́mọ ìgbé lọ sí ti gbogbo ọmọ ìyá ti fẹ́ náà ẹ̀dẹ́ kàìká lọ ní. àbí ara wa ọkùnrin fàlẹ́ tó ti yẹ tó yí àyàfi àdára yìí kò ní kà á mọ ẹni. ìsẹ́yìn fẹ́ gbé láwọn ẹni kẹsẹ̀ ẹni tó wà láàárín wa ti ẹ̀yìn ní bẹ́ẹ̀ àmọ́ ẹ̀rẹ̀ tó ti bẹ́ẹ̀ lọ. náà sọ èyí ó jẹ́ àmọ́ ẹni ẹgbẹ́ gbogbo tẹ́yà máa ń sọ nínú ìgbẹ̀rẹ̀ ọlọ́ Ọlá àlèmọ́nù náà wọ́n yọ àpàtàlàyé inú ṣẹ́rì mọ́sílì wọn, ọkọ̀ wọn àtàlàpọ̀ àtàlì alẹ́rí wà kí ní kúrúhú àmọ́ẹ̀nà gbogbo ẹ̀sẹ̀ pápáyẹ alẹ́lọ́pẹ̀ àmọ́ẹ̀nà. Gbogbo ẹ̀sẹ̀ àmọ́ẹ̀nà. Tó bá tí ó ti lẹ̀ka sọ. Ọlọ́ba ọwọ́ látẹ̀lé nu àlùmọ́án tó yá ẹ̀yà lẹ̀lé ní àrùn. Ẹ̀yin tẹ́ ìwọ ọlọ́ba gbọ́. Ọlọ́ba látẹ̀ ó ní ká dá mọ́nà padà àgbélé àmọ́nà ìlà àmì ha. Ẹni tẹ́ bá tà mọ́nà lọ́dọ̀ ẹja padà bẹ́ẹ̀ tó ní torí kó ti di wọ̀ tí wà lọ́rùn àmọ́nà yìí gẹ́gbà tó tíwájú oríṣiríṣi ọ̀nà ni ìmọ̀ ń gbà wá àmọ́nà lè jẹ́ dúkìá lè jẹ́ jẹ́ ìjọ́jọ́sìn káfọ́ mú ìjọsìn yẹn tí ń dábò lọ fún àmọ́nà ìjọsìn ẹwọ̀n àríṣì mọ̀hárà olùjábàlá ọlọ́run àwọn òun wà lẹ́yìn àlẹ́lú àkọ́kọ́mọ̀ àlẹ́lú wá bèèrè lọ́wọ́ pé ilẹ̀ mọ̀á àtàrí mọ̀hákọ̀lá alẹ́lẹ́gbẹ̀rẹ̀ ìjọ ọmọ ẹ̀tọ́ náà lórí àwọn ẹ̀dá wàhákùn ìbáàdẹ̀ àwọ̀wá àti ẹ̀tọ́ tọ́mọ̀ fẹ́ fún ẹ̀dá náà sọ́dà àlébọ̀dọ̀ lọ́rọ̀ òun ló jẹ́ fún wa tàbá mọ́ ẹ̀kọ́ bí i ẹ̀ṣẹ̀ máa rẹ̀ lọ́wọ́ mọ́ àlébọ̀ àkọ́kọ́ pé ní ẹ̀kọ́ ọlọ́run lórí wa rí àwọn ìjọ́nù kápẹ́sì pẹ̀ẹ̀tọ́ yìí ni àmọ́ ẹ̀ṣẹ̀ tààgbà agbọ̀dọ̀lọ́ lórí fún àmọ́ ẹ̀ṣẹ̀ tààgbà ó dà abẹ́ ẹ̀rẹ̀ lọ́wọ́ ìyẹn yẹn gbọ́dọ̀ wọn tó wáyé wáyé kó lọ sí àmàlà ńlá tó wà lọ́rọ̀ rẹ̀ tọ́lọ́ ó sì bí. ìkànnì yẹn bákan náà nínú àwọn àmàlà yìí ó ní ìwọ̀ bá ìwọ̀ ẹ̀dá ọlọ́jẹ́ àti kókó ìmọ̀líyà ìwọ̀ owó sábà ní àìmọ̀líyà owó bí abẹ́ owó ní fún pàtíwà lọ́gbẹ́ sí ìyẹ̀ lọ́wọ́ wàdáyẹ̀ ìsẹ́báyẹ̀ lójú wà ní kúrúùdù tó bá ti jẹ́ gbèsè tó yáwó àmọ́lẹ́nu wà lórí ẹ̀ bákanáà wà ní ìdáwọ́ ara ẹ̀mí rẹ́sẹ̀lì alẹ́sì ti lágbára wọn ìta alẹ́sì àti ìgbàmọ́lẹ̀ àgbẹ̀rọ̀dájẹ́ inú bákanáà nínú rẹ̀ òun náà ni àwọn ìfẹ́báwọ̀ ojú àwọn ilé òjẹ́ pé a ní ṣe pẹ̀lẹ́ ìtẹ̀kan àwọn ìrìnàjẹ́kọ́ ẹni káyé ìtàlọ́wọ́ ìrìn táyé yẹn tó wà sáàkìbù tó ní lórí ó ti dàmọ́ ẹ̀rọ ẹ̀rọ ìgbà àtàlọ́wọ́ Ọlọ́run ni wá ní fọ́ọ̀mù ìwà àtẹ̀yẹ nígbà ìkẹni ápẹ́lò ti dára àtọ́bá sáyà, ápẹ́lò ti dára àrẹ́sì ìkẹ́lọ́ ara wa, àbí àìwàríyà àbí ìkọsíyàn ní ọwọ́, àbí àìkòrú dùkẹ́lẹ̀ lákẹ́lọ́wọ́ rẹ̀, ìyẹn ápẹ́lò lójọ́ tẹ̀lẹ̀ láàrin ara ní. Ìgbàtíjẹ̀ pẹ̀lú jẹ́wà àtẹ̀yẹ. Ọ èrè kẹ́tọ́ tó rí, tó ti ní òkè ẹ̀sìn níbi tá a ìkẹ́tọ́rọ ilẹ̀ ó ní ẹ̀lẹ́bí ẹ̀rẹ́ alágbàmọ́lẹ̀ ìlú lọ́wọ́ lórí orí ìṣẹ́ ẹ̀rí ẹ̀rí mú àmọ́lẹ̀ òmìnà wà gbogbo àwọn àmọ́lẹ̀ ìlú agbọ́dọ̀ sọ orí bá lọ́wọ́ àwọn ọmọ ẹ̀kọ́ lọ́wọ́ àríwá ẹni bá ní mùsùlùmí gidi sọ́dọ̀ ìgbàgbọ́ mùsùlùmí gidi kẹ́lẹ́ fún ọmọ ẹ̀sán. nínú mọ́tà àbẹ́bí dára pọ̀ láàrin àmọ́ ẹ̀sán. kọ́nà ló gbé ibi fún ọmọ àmọ́ ẹ̀sán. àwọn obìnrin ló ń pè ní àkọ́ọ́dínkù olóògbé èèyàn àmínú ẹ̀tọ́ mọ́tà náà ìtọ́jú máa ń lu mọ́tà nìyẹn kódà kó tó dà lórí láti kékeré rẹ̀ èyí ló fà á ní ìgbà tí wọ́n bẹ́ fún káwà kọ́ ọlọ́run àgbà ó fi àbílẹ̀ ẹ̀rọ ìdánwò wọn akẹ́kọ̀ọ́ ẹ̀rú wọn bá àwọn àgbààgbà lọ́jọ́ kàgbéyìí ẹ̀rú ẹ̀jẹ̀ àtọ́sí rẹ̀ abájẹ́káwó ewu láàrin ìlú méjì ẹ̀sẹ̀ ìkọ̀ọ̀dé ti wá títí bá wọn lẹ́rù torí bá àwọn àgbà ọlọ́dún ìjọba ọlọ́dún láti fi àlàáfíà káríkà. Ẹ̀rù kí èmi máa máa gbé láti bá ọmọ ọ̀fẹ́ ẹ̀rù báyìí lórí pé ilé ilé ọ̀wọ̀ ni ọmọ òní bí bá lọ mo wà ní ọlọ́dún ti gbá lẹ́yìn ilé o. Àwọn àgbàlagbà ní wọ́n á sọ pé àwọn ah, àníyàn ẹ̀rù wáyé àwọn abẹ́rẹ́ kù òkúta ẹgbẹ́rẹ́ àtúwàlù sẹ́yìn ọ̀bẹ́ wọ́tún tó ara ń gbé kú láyé lọ nàtàlẹ́ ìgbé tẹ̀lé wọn abẹ́ ní ìsílẹ̀ padà. láti ọ̀dọ́ ìlú ara kàbá ìlú ilé ìfẹ́ ni ló pa túmọ̀ pàtàkì ní òkúta ẹgbẹ́. wọ́n kàlá rẹ̀ àwọn òkúta ẹ̀ أجل الأسباب الحالية الله تعالى يعلم nípa nípa kìí ìfẹ́ bí wà láàárín ara ló kà. Ẹnìkan yà ń lo àwọn àtàkùnbá ti òkú fẹ́jọ́ ọdún márùn-ún tọ́lọ̀ òdìgbè yìí. Ìjọba tí wọ́n kọ̀ iṣẹ́ kẹ̀kẹ́ máa ń ti tó yóò kúta yìí. Ẹnìkan ló wá rán ọ̀rọ̀ wá nínú ẹgbẹ́ máa gbọ́rọ̀ sí ẹ pé ó kèrè báyìí owó àdékúrà ẹgbẹ́ gbogbo inú wa ló bá dé wà ló kàábà yìí ẹni tó bá kọ́kọ́ wọlé sí òun àti ìwọ òkú ọ̀gẹ́gẹ́ pàápàá àbí olóògbé sílẹ̀ jẹ̀mọ́ àlẹ́bí òkùnkọ́ sọ̀rọ̀ lọ́dọ̀ sáré bí pọ̀ sáré bí sí wọlé yìí Bọ́lọ̀ bá wà lé wáyé ọ̀sán. Òtí àlẹ́bí ayẹ lọ. Tẹ́lá ló wọlé báyìí. Ẹni gbogbo wọ́n ti kò pé, "Ah, ọkọ̀ ilé wọlé." ìtẹ́sùn ìtàkọ́ nínú ìyàmí ìlọ́wọ́ lóbere tó lámọ́lẹ̀ yìí àròdí ilẹ̀ rí ayọ́rùn-ún-gbogbo ayọ́rùn-ún-gbogbo àdébì lọ́wọ́ àti ìdúwà lálẹ́bí ẹ̀rọ ẹ̀bí wọ́n ní kọ́lọ̀ wọ́n ọlá àwà ẹgbẹ́ òkúta ìtàlì àdébì wọ́n tó wọ́n yẹ ìdílé lágbájá àdébì ìfẹ́ ọ̀rọ̀ àwòyé síbi ìdílé lágbájá àdébì ìfẹ́ ọ̀rọ̀ àwòyé síbi gbogbo ọ̀pá gbogbo wá rí ẹ̀ sókè nígbà tó wá dá iye àlejò àwọn ọmọ ìlú sẹ́fẹ́ fún sí jẹ̀mọ́ ẹgbẹ́ wọn lè fi sókè ah! nígbà ní àtúgbà tó lọ́wọ́ lábẹ́ rí lápàdà tó lókè tó sí rẹ̀ ipò fẹ́lẹ̀ rẹ̀ pé wọ́n fi àlejò àsọ́ọ́dí fún àlàyé ọmọ olódodo ọmọ táà ní kọkùnfẹ́ ìròyìn àlejò láti lẹ́yìn nínú pàtẹ́lẹ̀ àwọn ará rẹ̀ fẹ́ fọ́ sí

àǹfààní ó lè bá wá lórí súnmọ̀ sí ẹ̀rí wọ́n jù rẹ̀ ẹbí fẹ́ra yá ló súnmọ̀ ẹni tó wà yẹn sí ìjẹ́ ẹ̀rù rẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ni súnmọ̀ tó fẹ́ rú súnmọ̀ tó lọ́lẹ̀ lórí ẹni tó fẹ́ súnmọ̀ láti láàárọ̀ yẹn ni ẹni èlò lè ló fẹ́ ó bá ẹni tó padà fẹ́fẹ́ sí díẹ̀ tí ṣe ìyá wa ọ̀díyá ọ̀díyára àrẹ̀há lẹ̀mọ́ tí ló wù ọ̀díyára àrẹ̀bí lára tó wù ní pé àwọn ẹ̀rẹ̀ rẹ̀ ara tó wù oníbí àwọn ẹ̀rẹ̀ ẹgbẹ́ bá láwọn ẹ̀rẹ̀ àyẹ̀wò kẹlẹ̀ ẹlẹ́wọ̀ àrẹ̀bí tàbí ìpàdé ọ̀rọ̀ gẹ́gẹ́ àwọn èdè tó lékún bí ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn ọlọ̀tẹ̀ àwọn èèyàn tó lè kàákún tó padà pẹ̀lú orúkọ ìtòjú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe gbọ́nà àwọn ìtọ́jọ́ pé ní ọdún pọ̀ sí ìlú láti mọ ìmọ̀lá àti ìdí aláàmọ́lẹ̀ ojúlọ́lẹ̀ ìtàkó tó gbé wá orí wípé látàrí ọ̀rọ̀ sílá tó gbé ká lè rẹ̀ ìṣẹ̀lẹ̀ ńlá ni táwọn ọ̀rọ̀ kékeré ti sọ láti láàrin pé alẹ́ ìyàwó pa alẹ́ ìrẹ̀gẹ̀rẹ̀ lórí nílé tọ́tọ́ mọ́ náà dára kó kókó lù wọ́n lè ti ilẹ̀ tó jáde wọ́n lè ti ilẹ̀ tó jáde wọ́n lè ti ilẹ̀ tó jáde pátákó tó jáde ẹ̀kú jáde alẹ́ wọlé nígbà tó jáde inú kí ìbá àpára ọ̀bẹ̀rẹ̀ ìgbàlú ìsọ. Ẹni tí bá lè gbé káàdì gbó, ó ti lulẹ̀. Orí pé ó bá lọ pé gbogbo kàmọ́ ẹ̀ṣẹ̀ bí ó wà lọ káàdì gbé ọgbẹ̀gbà tó lù. Jẹ̀mọ́ òun ti bá ṣe ń tako sáré gbéra. Nínú ọjọ́ tako wọ́n ti lòdì kàmọ́ jọ. Láàárín láwùjọ ìjọba yìí ọmọ ìyá kọ̀ọ̀kan. Alárẹ̀ ọmọ ìyá kọ̀ọ̀kan tó bá ọmọ ìyá

ó fi fún ìsájúlẹ̀ lọ bí ilẹ̀ àtẹ́tó yíbò àti awúsá àgbẹ̀rẹ̀ ní báyìí tó tó lè máa sára rẹ̀ tẹ́lẹ̀ ìgbàlẹ̀ ní ọwọ́ ẹ̀ tọ́bá náà bá àkọ́lá àmọ́rẹ̀ tó tí ìgbẹ̀ ẹ̀sẹ̀ ló lè gbé olóògùn wa lọ́yẹ̀ olóògùn àti àjẹ́bà Tọ́lọ́rọ̀ ìyàwó àlẹ́bí ọlọ́ ọlẹ́nu fàárí lára wọn tó tóbi, àmọ́ lẹ́lẹ̀ ó jẹ́ ẹ̀rẹ́. Wọ́n sí ìpò àtọ́wọ́. Ọlọ́pẹ́ ilẹ̀ ìdálẹ́rí, tọ́lọ́pẹ́ ilẹ̀. Tọ́lọ́pẹ́ ìbílí ìjọba kùránì kalẹ̀ fánàbí, abáwọn ilẹ̀ ìjọba tẹ̀lé àwọn ìjọba kò pàdé kan. Ó pàdé ilẹ̀ ìṣẹ́lẹ̀. Bákanẹ́ làwọn àjẹ́kẹ́ ọlọ́run. Ẹni kájá ikú àjẹ́kẹ́ ò lápọ̀lẹ́lẹ̀ ni, ìtọ́lọ̀ pé lọ́wọ́ yóò ṣe sí ẹ̀. Tí ò bá lámọ́lẹ̀ ni, òjò tọ́lọ̀ ń pàrẹ́ láti pé ẹni tọ́ pè lọ́mọ ẹjọ́ sọ fún ìyàwó. Tọ́lọ̀ bá ní ìjọ ọmọ káwọn mú ìyàwó ọmọ kò sí fẹ́ẹ̀sì mọ́. Ìyàwó rẹ̀ tó yóò tẹ́ńtà fún tó ti kọ́lẹ̀ lọ́rọ̀ ọ̀fẹ́ Jẹ́mọ́ ìpínlẹ̀ ẹni olẹ́gbẹ̀ẹ́ àrẹ́bí, àìbẹ̀ẹ̀kọ́, ìhàrá kí ni káyìí ní máa sọ láti ó báyàwó ọmọ rẹ̀ ọlọ́ni ọ̀sá ti àpéjọ́ ọmọ mi kan wọ́n bẹ̀rẹ̀ lórí lọ́kẹrẹ ẹ̀ ẹ̀rọ ní ọmọ ìpamọ́ nínú ọ̀fẹ́ ìtọ́nà padà sí ẹ̀káyé alámọ̀ ọ̀pọ̀ ọ̀fẹ́ ìrògbé tó ti gbọ́ zawájí náà kà á sọ ìwọ́n ní adéyìn àti ìbíkú ẹ̀ báyìí. Ìyẹn náà táyé báyìí bí ìlànà rẹ̀ áyà ẹ̀ kò ní kájà ní. Àyíbẹ̀ bẹ̀rẹ̀ kò ní kájà ní. Ọdún tó wá pọ̀ fún màmá àdébí ìdíbò mi. Ọlọ́run wà láwọn kàkọ́ wá àyè náà bá bẹ̀rẹ̀ kàkọ́ wí. Táyé bẹ́ẹ̀ ní káàkiri náà lè ní ìfẹ́ sí ìdí ìsọ̀kù àmọ́ làkàtúndé ní òbí yẹn ní àbáfọwọ́ agbára tó mọ̀ látọ̀ fún alẹ́ àmọ́nípò ayún àgbègbè òfẹ́fẹ́ rẹ̀ kó lè dámọ́sí jẹmọ́ tọ́rọ mọ́ agbára mọ́rin tọ́rọ pé dára rẹ̀ ẹgbẹ́ àìyẹ àìkọ́ agbára fún yẹ àìyẹ ní àìyẹ ohun ọ̀pẹ́ ní ó bá àmọ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ òfin jíṣẹ́ yẹ alámọ̀lẹ́ àdẹ́gbà àwọn àdẹ́gbẹ̀ ọmọ ìlú ṣọ̀hárá lápẹ̀lú Ànábì ló sọ pé ìjọba ọlọ́run ní ti ní lápọ̀rọ̀ tó ló àní Ànábì tí ó ṣe bọ̀kàtọ́ ní ní ìtọ́lọ̀ ọlọ́run ní jẹ́ bó ṣe tọ́ yìí Ànábì àwọn ìtọ́ ní lápọ̀rọ̀ tó ló àní bí ó ti tún bí ṣe tọ́ Ànábì sọ́ ní sọ ní lápọ̀rọ̀ tó ló àní Ànábì sọ́ ní sọ ní lápọ̀rọ̀ tó ló àní Ayé àwọn àìsí gbogbo àwọn ẹbí ọ̀rọ̀ pátápátá kí ni wọ́n jẹ́ mẹ́rin alámọ̀lẹ́. Àlẹ́lọ àkọ́kọ́ àlẹ́ ìsàlá, tó bá tó dé ìlú máa yá lẹ̀, tó sára fún sílẹ̀ àrùntà tó fẹ́ pa àbí. Tó dé ìlú máa yá lẹ̀, orí táwọn èèyàn fẹ́rẹ̀ lónìí. àwọn takété, mọ́nà pàtàkì fọ́mọ̀ kí ló dé kọ́ lọ́dá rẹ̀ sí ọ̀rẹ́ ẹ̀ẹ́dẹ́ pàtàkì ìfẹ́rẹ́ lórí báyìí àwọn èèyàn kan bẹ́ wà lórí náà ṣe é fún ẹ̀ẹ́dẹ́kẹ̀bí bàbá bàbá fún ẹ̀kọ́ mọ́ ẹ̀dá rẹ̀ yóò ti dá lógbó ẹlẹ́kọ̀ọ́ kan wà láàrín lára ọmọbìnrin kí láwọn obìnrin yìí tẹ̀lé lù ẹ̀ta kéde àwọn obìnrin kèké àtọkùnrin àtọbìnrin àwọn bàyá lórí àjò àtọbìnrin kò ní ìkàlẹ̀lá nínú ọjà ní ní kíkẹ́kẹ́ alùpùpù obìnrin dúró ní àbùkù jẹ́ tó rẹ̀ ó lè tó bá sáwọ́dí lọ tó bá fẹ́ lóbìnrin tó bá lọ́nà ọmọdé ìṣàkété alẹ́gbẹ̀ẹ́gbà àti ìṣàkété wọ́n àti ìṣàkété nígbà tó wá lọ́dọ̀ bàbá wọn àwọn afún bàbá wọn léwu àwọn ìlú ọ̀dọ́ bá nílò àṣà ẹ̀rù lọ ààrẹ tó fi jẹ́ ẹ̀rù ẹ̀rù ìgbà àwọn ìmọ̀ kùránì fi ní bàbá gbogbo wọ́n mú àwọn àti òwe ẹni kẹ́kọ̀ọ́ láti ti wà láti bá àwọn ẹ̀rọ láti bá àwọn ìgbà ẹ̀rọ wa. Abájọ́sẹ́ ọkùn wa, òun fẹ́ ọ̀fẹ́ tètè. Wọ́n bá lẹ́yìn ọ̀la mú sáré ìtàlá ìjọrẹ̀ tó sọ tẹ̀lé. Ó ní látàkà Nàìjíríà tẹ̀lé fún ìtọ́jú mi. Wọ́n parí àwọn ẹjọ́ tó ń jẹ ìlú tó wà yìí, ọ̀rẹ́gídé bẹ́ẹ̀ àti ẹ̀rọ ìkan nínú àwọn ọmọ rẹ̀ nínú àwọn obìnrin ó yìí bàbá wa inú rẹ̀ fún wáyé fún ẹ̀ ní akẹ́rọ wọn ní sàjẹ́sà ìpọ̀ wíwù yàní àti tó dá ní ìyá ìpọ̀ wíwù ẹ̀ nílò lágbàbá agbára látọ̀ wà á tó ìròyìn ẹgbẹ́ títí àmì tó dé ìfọkàtán jẹ̀mọ́nà ẹnu ẹgbọ́n bẹ̀rẹ̀ lọ wa àwọn àríyá ìpọ̀ wíwù lẹ́yìn àyíbẹ̀kọ́ tó mọ̀ ṣẹ́ dáadáa ṣùgbọ́n ìfọkànsẹ́ ilẹ̀ wa ló sì. Ẹwà lẹ́bí ọdún méjèèjì ó kó pé àìkú wà ó mọ di ó mọ dáadáa. Àìsírí, àmẹ́rẹ̀ ó wá náà mẹ́rẹ̀. Ìgbà bí ìkẹ̀lẹ́ ọ̀dọ̀ tó wà wàhálà tó máa ń tẹ̀lé pé méjèèjì Ọba ìwà lọ àti àmẹ́lú àwọn ìsájọ́ lórí sí pé ọ̀rọ̀ ìfẹ́ ìpínlẹ̀ tọdún mẹ́jọ tó bá lè tọ́jọ́ tó mẹ́wàá ọwọ́ ẹ̀rọ kù sí àlẹ́kùn láti tó gbogbo máa lẹ èyí tó bá àbáyé èyí tó bá ń tàrí tó gbogbo ìtẹ́ bá jọ sí òfin alámẹ́ àwọn arẹ́lẹ́ yóò tẹ̀ máa lè tó máa lè ń ó lọ bí ẹ̀kí ó dà ní sí àbáyé tó bá àlejò ọdún ìjàmbá ìtọ́jú ìjàmbá láàrin gbogbo wọn àwọn ọmọdé ẹ̀wà bá kọ́ ṣe nìyí wọn sọ hábà náà kọ́ àwọn ilé òṣèlú ìjàmbá àmọ́ ní ẹ̀sìn kọ́mọ̀ fún wọn wọ́n pè àmọ́ ní ara wọn wọ́n pè àmọ́ ní ẹ̀wọ̀n sọ́mọ làárí wọ́n pè lára àmọ́ ní ẹ̀sìn wọ́n pè fún wa òun náà lè jọba amúdá gbogbo táwọn ẹni ṣe gbogbo táwọn ẹni rán wọn Àdájọ́ agbọ́rọ̀ wọn wá gbé tẹ́lú gbẹ̀rún wọn pẹ́kẹ̀. Nígbà tó lè yí máa sọ àwọn àpọ̀rọ̀, yẹ ká ìlànà ìwàdà, á ti bá lè ṣe tí ò fẹ́ sílẹ̀ tó ti kú bí oṣù mẹ́ta lẹ́yìn àìlú. Àdájọ́ agbọ́rọ̀ gbogbo kan tó sọ owó kan. Ó wá ọwọ́ agbójú ọlọ́run, mo jẹ́ ní ẹ̀lẹ́gbẹ́ àwọn ìdẹ́lẹ́gbẹ́. Àwọn bàbá àjọ ìjọ àbàlá láti sàwọ́ àjẹ́ yìí. Àmọ́ ẹ̀kọ́ náà gbogbo ẹ̀kọ́ pé ìyẹn ló bàbá bàbá rẹ̀ وأدى الأمانة كنت كذي أقول أمانة طبعا في ونصر عن الأمة قلت النصيحة عن الأمة so ilé ìsìn yà pé ní àlẹ́bíwá olùkọ́ṣe ọ̀pọ̀lọpọ̀ níbi àmọ́ẹ̀rẹ̀ tó bá jọ mẹ́lẹ́rin ẹ̀ ọjọ́ mẹ́lẹ́rin wọ́n tó jẹ́ alámọ́ẹ̀rẹ̀ àlẹ́bíwá jẹ́ àbá àwọn tí ó wá nílẹ̀ láwọn ọ̀hánà tó jẹ́ àbá torí jàmbá ara wọn iṣẹ́ èsì sáré gbogbo orí jàmbá láàrin ara wọn ìjàmbá ìfọ́mù ẹ̀yí bákan mẹ́rin àwọn ìkẹtẹ ìṣẹ̀lẹ̀ láàrin ara wọn náà kò sí jàmbá níbẹ̀ tó inú ti tí jẹ́ alámọ̀ náà àmọ́ aṣọ àwọn ìkàtí àmọ́ ṣe anígbàlá Muhammad sallallahu alaihi wa sallam nínú àmọ́ ẹ̀rọ láàrin òun ní sọ́mọ́ òun ní ká máa gbéra wa sípò kan kuma gara fali kan arabi gon hadisi ka gani ila duyi atil amanatu fantasar sa'a eh ta ba tin la mana la ri al

ṣe yé kí ìṣẹ̀lẹ̀ ti tó jẹ́ bẹ́ẹ̀. Ẹni tí ó rí jẹ́ gbà ń sìn ó jẹ́ bẹ́ẹ̀ tí ò tọ́ sí. Kákọ́rọ̀ ayé bá kò dúró. Ẹlòmí àpọ̀n ọ̀rọ̀ ẹ̀sìn láti àkójú yẹ kákọ́ mú yẹn. Ẹlòmí ta gbé dípò kan lè Adébídé bá máa ń ní ìyẹ̀ sí ilé tí ò wọ́ nǹkan tí ò ní communication fún kẹrin ẹ́ sẹ́bà tí ń débi lórí oúnjẹ rírí lórí àwọn aráwá ní lórí ọdún wọ́n ẹsẹ̀ ní lẹ́bàá tí ń gẹ́ni tí ò sọ fún bí jí nǹkan ẹwàlẹ́dáàmì sí àrùn ara àpẹẹrẹ fún ìṣàlù fún mi owó ni kó fẹ́ wà ní owó ni kó dára ní owó ni kó dára béèrè ọ̀rọ̀ ẹ̀sìn. ìmọ̀ ẹ àwọn akọ́jọ́ náà láti àwọn àyẹ̀sẹ̀ kẹfà àwọn àyẹ̀sẹ̀ kẹfà ìnà ìyẹn wọ́n ti. ọ̀rọ̀ ayé wa kọ́ ẹni tí ó jẹ́ pé òun ni ó gbọ́ ní ìkẹ́kẹ́ ojú tẹ́sí ọlọ́run ọmọ ìṣẹ̀lẹ̀ ibẹ̀ àwọn òkú àrẹ́gbẹ̀rẹ̀ ọlọ́run ọlọ́run ti ẹ̀kọ́nà ti ní àrẹ́ ìkọ̀ ìdíbẹ̀ alẹ́ ọ̀rọ̀ àti ẹ̀wà ìrẹ̀ tó ti wà ní ilé ìdárúkú ayé lábẹ̀rẹ̀ ẹ̀dì ọgẹ́dùn gẹ́gẹ́ àfáàjẹ́ bẹ́ẹ̀dì tí láti àgbàgbẹ́rẹ̀ ìwọ tọ́gẹ́dì àtọ̀ ìṣàlá àgbàgbẹ́rẹ̀ ìwọ Lọ́sọ̀ ìjà kí ní àgbẹ́ àbí ẹ̀jẹ̀ ìlú ẹ̀bá ìlú ọ̀kan pé. Wọ́n ti pé ẹni ilé òjì máa sí bí àwọn àlùmọ̀ kan níbi ọ̀rọ̀ ẹ̀sìn àti ọ̀rọ̀ ayé. Adébíyẹ bá ti ilé ìlú ní àti àrùn fún mi. Àbábẹ́ báyẹ̀ ṣiṣẹ́ ẹni tó wọ́n tẹ̀ kọ́ máa fún ẹni tó lo ẹsẹ̀ ẹni tó lo owó àtẹ̀tẹ́lẹ̀ tó lo bíráìbù ẹ̀tọ́ jẹ́ ẹni sáàmà àti táwọn adẹ́rẹ̀ sọ́rọ̀ lé gbádájá akẹ́lọ́wọ́ rẹ̀ láti sílẹ̀ gbogbo pàtàkì ó ti ra ìyí lọ́rọ̀ ayé lọ́rọ̀ ẹ̀sìn àyẹ̀wẹ̀ tó tọ́sí nǹkan mọ́ ẹni tí ó tọ́sí adẹ́rẹ̀ tó bá tó wá níbẹ̀ fàǹtẹ́sìlẹ̀ sáà àti àwọn àmì ẹ̀sìn àmì ọmọ ìṣẹ̀lẹ̀ kéékèèké tí látúndé fún ara rẹ̀ ní ká máa gbé nǹkan tẹ́lẹ̀ tí ò kan sí ẹ̀sìn òkan sí tẹ́ oyẹ kó lá ń gbé ìkàlẹ̀ ní ní nínú ọwọ́. àdúgbò rẹ̀ ló ti bá rí ìtọ́jú ẹ̀rọ àtàlà rẹ̀ ó ní jọ́ kan ó lọ bá rẹ̀ pé aláfẹ́ sàárẹ̀ ni àdébí ọdún lápájá ọdún tó lórí rẹ̀ ìwọ́n ló tó ọkùn lágbẹ́já lọ nígbà pé ọ̀rọ̀ ọmọ ẹgbẹ́ tí wọ́n tó jẹ́ ìgbà ọ̀gbẹ́ wọ̀ nígbà ọ̀gá láyé àtẹ́bí àtẹ́bí yẹn tí ó máa jẹ́ bí gọ́ọ̀nà fún ìlú báyẹ̀ ti débẹ̀ lágbẹ́já àwọn ọmọ ẹgbẹ́ yẹn ìwọ̀n ọmọ mójútó wọn ìwọ̀n ọmọ ẹgbẹ́ wọn fún wọn. àkókò ọ̀rẹ́ àlejò bá rí òótọ́ wọn bẹ́ẹ̀ fi tó bẹ́ẹ̀ bá lọ lọ lọ́dẹ́jọ́ bí lè lọ fún àdíjọ lẹ́nu àgbẹ̀jọ wa kò. Ìtọ́ wọn pẹ́ tàbí àti wọ́n ní báyìí bá ẹgbẹ́ ní sọ àti àyè fẹ́ lọ kí ní ọ̀sán lẹ́gbẹ́ ní ní ojú tó. Bọ̀ọ̀lù ní ọ̀dọ́ bàbá mi yé ti di àdà tó ti bì láàrin bá wọn sáwọn lè ti kàtà yìí. Túbọ̀ kọ́ọ̀lù ẹ̀gbẹ́ wa nílé àdàbà ah, ilé àdúgbò ìdílé àgbà wọ́n lè kó wí ó lẹ́ ó lé rí ó lẹ́ wà ní náà àmọ́ràn rẹ̀ nígbà tó lẹ́gbà yìí àmọ́ràn rẹ̀ ó lẹ́ nígbà tó lẹ́gbà àmọ́ràn rẹ̀ ó lẹ́ sí àyẹ̀yẹ̀ nǹkan ó lè kó lẹ́ ní mọ́rin o òṣìṣẹ́ bí ẹ̀dá tó lọ́ta àmọ́ràn rẹ̀ lè pè é á bí wà lẹ́gbà tó bá ti fìyẹ̀ sọ́ọ̀n kan tó bá náà lè ọmọ tó kẹfà ilé ìgbà máa ń rẹ̀ bíẹ̀ ibiṣẹ́ bá máa ń rẹ̀ bíẹ̀ nílùú máa bá kẹfà lọ́wọ́ ẹ̀sẹ̀ náà lè kẹfà rẹ̀ ẹni tó kọ́ lẹ́gbẹ̀rẹ̀ ìrọ̀ bá lọ́wọ́ ìrìn àti ìyá tí sí yóò wà nàdá àwọn o ẹgbẹ́ pé kò ní agbára àti ṣe kò láti pẹ̀lú ẹ̀ ó mọ́ kùkú dé o àmọ́rẹ́nẹ̀ ọ̀gá ilé ìwé àmọ́rẹ́nẹ̀ kódà ọkùnrin tó fẹ́ àwọ àmọ́nà yẹ́lẹ́ ẹlòmí tó yára máa bá àmọ́nà nínú ilé nìkan yí ọlọ́dẹ́ gbogbo ti bẹ̀ẹ̀ pé ó ń bẹ́ta kàmọ́ àtẹ́bíwá orúkúgbà ní ti tọ́ká nígbà àbúgbà òfẹ́ tí wà òfẹ́ kó wà láàrin ẹni kí ni lọ́rùn ọmọ ìlú ìyẹ̀tọ́ jẹ́ tó bí lè máa rìn gan èyí ló lè lẹ́gbà ní ẹni tó bá ti láti gẹ́jú ó lè má lè sí ẹni mọ̀ bàjẹ́ lábẹ́ rí

oníṣẹ́bí ẹ̀sìn ló wà lábẹ́ rẹ̀ ìtàlẹ́bí wọn àwọn sáàrà àwọn ìlú òun máa ń rọrùn yìí máyèlì. adébí ní ìdórí tí ó jẹ́ lẹ́nu rọrùn wà nàìjíríà bá ní àbáàrùn ẹ̀rọ ara ipò àyàfẹ́ tó bá gba àwọn ìṣẹ̀lẹ̀ pẹ̀lẹ́pẹ̀ ẹ̀tọ́ tó yẹ kó ṣe bẹ́ẹ̀ ṣe wà á dá lẹ́rẹ́ alẹ́ yìí fi hà gbogbo ló fi jẹ ojúṣe rẹ̀ lórí gbogbo tuntun yẹmọ́ ìgbé alẹ́ yìí padà fún sàhàbí yìí ó rí pé ìgbé ipò kan fún mi àmọ́nà sáwọn ohun ìyẹmọ́lẹ́ ìjẹmọ́ àròyìn mọ́ sẹ́ni yìí máa ṣe àwòkú mọ̀ ẹ̀dẹ̀ àbí òmà ṣe mọ́ ìjẹ́ kó já ọmọ wa ìjẹ́ kó jẹ́ ẹni tí ó ti fún wa ní ìkẹ́ lẹ́yìn wọn là ń gbé tẹ́kọ̀ọ́ yẹn ìyí tó wá wọ́n ti kó jẹ́ pọ́ìsì ìyẹn náà láìwà ọ̀dọ̀ sọ́nà sọ pé tó bá ti bẹ̀rẹ̀ ìgbà abẹ́bí ni yọ̀káwìlò nẹ́fà àmì àwọn tó já láti ẹ̀rẹ́ àlẹ́ ìmọ̀tọ́ àṣẹ tó mọ̀ wàìhámẹ́rún àjàkáàkì ah, ẹjọ́ ọjọ́ ní jàmbá ohun àwọn èrè yóò wà náà pèlé léèrè ẹ̀tọ́ dámọ́lé ìdílé lọ́wọ́ tẹbá dámà ìrìn ẹjọ́ ìgbẹ̀rún àgbàgbà bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ ayé àdéhùn láti bẹ̀rẹ̀ ìgbà ìgbà máa ṣẹlẹ̀ yìí ẹni tó pọ̀ sí ṣe àyẹ̀wò gbogbo ní jàmbáwò oníjàmbá àyẹ̀wò ṣe sí nìkan wàyàtà kánà mò fi ìrùwẹ́ ìgbèdọ̀ àwọn ìrùwẹ́ ìgbèdọ̀ àwọn èèyàn tí ò tó dámọ́rọ̀ àmì àwọn afẹ́sí di ọ̀rọ̀ èmi ó bá ah, tó láti ló wà lórí ẹgbẹ́ ọ̀rẹ́ tó wà lórí ẹgbẹ́ lọ́rọ̀ ẹ̀sìn àbí lọ́rọ̀ ayé. Àwọn àpàlà tó pé ilé ẹ̀kọ́ ìdíje ọlọ́ ọmọ ní ìwà ní ìwà ìyàlẹ́ ní ẹgbẹ́ tó fa èèyàn tí ó tó ń fẹ́ bí mo máa ń bá fẹ́ yàtàkálá fi áwúrẹ́ làámù ọ̀rọ̀ tó bá yẹ́wọ̀ gbogbo òkú ojú àlá. Ibi tí ó ti mọ ẹ̀dùn ìyàgbé lọ́rọ̀ ẹ̀sìn. Ìyẹn ti wàhálà bá àmọ́ ẹgbẹ́ ẹ̀sìn yóò rí tọ́lọ̀ sọ bá tọ̀rọ̀ ní tí ó tọ́ nígbà àárí sí ẹ̀. a jẹ́ a ní àmọ́lẹ̀ sí màríyà a ní àmọ́lẹ̀ owó dúkìá a sì ní àmọ́lẹ̀ sí àlẹ̀ìlíyà a ní àmọ́lẹ̀ ìmọ̀ ìjọba mọ̀ ọ̀rọ̀ pamọ́ alámọ́lẹ̀ mọ̀ tọ́lọ̀ bá tọ́lọ̀ gbọ́dọ̀ sọ ìmọ̀lábàrá ẹgbẹ́ ẹ̀mí wálé ojú àmọ́lẹ̀ mọ̀ ni ọ̀tọ̀ ní tẹ́lẹ̀ ń wọ sọ ọ̀tọ̀ ní tí ó mọ̀ rí ọ̀tọ̀ ní tájálẹ̀ ni ó mọ̀ rà lẹ́sẹ̀ ní kùránì ọ̀tọ̀ ní tí ó mọ̀ rí tí wọ́n kọ́ fara yé. àmọ́ ẹgbẹ́ rẹ̀ ló ti lọ́lẹ̀ so àmọ́ ẹgbẹ́ ètò ti pàtàkì ni ọ̀tọ̀ bá tó hánú àtàlá tí wọ́n kọ́ fún àlùkò àrà ọlọ́run ẹni máa ní abẹ́bù ti jàmbá ọlọ́run ọdún ọjọ́ ẹgbẹ́ jàmbá àwọn àtòjíṣẹ́ rẹ̀ ẹ̀tọ́ bá ti lámàá náà òjìgbè ní jàmbá ọdún ọjọ́ ẹgbẹ́ jàmbá àwọn ẹgbẹ́ jàmbá òjíṣẹ́ ẹ̀rù mú ìjàmbá ìjọba ìjọba ọlọ́run àtàkùnú àmọ̀rẹ̀ náà ti kù òjò tó bá fi ń jàmbá àwọn ẹgbẹ́ jàmbá wà láàrin wọn kó dámọ́ ẹlẹ́ wa àti èyí ọlọ́rọ̀ jàmbá ọlọ́rọ̀ kàmọ́ jàmbá àwọn ilẹ̀ láàrin ara àti ìgbẹ́ wọ́tọ̀ ọba tẹ́ẹ̀sì agbẹ́lẹ̀ lẹ́nà dé agbẹ́ àmọ́lẹ̀ lọ́rẹ̀ agbẹ́lẹ̀ lọ́rẹ̀ ọkúrò agbẹ́lẹ̀ ọkúrò àmọ́lẹ̀ lọ́rẹ̀ oníṣẹ́ ọwọ́ pọ́tẹ́ ní ọdún iṣẹ́ àmọ́lẹ̀ mi ó kọ́rọ̀ jàmbá tó bá tẹ̀lé bẹ́ẹ̀ lọ ló dá tó bá lọ sí ipò ìjàmbá lẹ́nu. ẹni bá gbàdúgbẹ́ bá ti gbàdúgbẹ́ yẹn àmọ́ ẹ̀rẹ̀ ni àmọ́ ẹ̀rẹ̀ ni òun rẹ̀ ní ẹ̀rọ jẹ́ kó ṣe. ó rà àsìkò rẹ̀ lẹ́sọ̀ lè dá àmọ́ ẹ̀rẹ̀ bá a jòkó síbi iṣẹ́ ó sì gbẹ̀dúgbẹ́ gbogbo àsìkò lọ sí tẹ́lẹ̀ ìwọ̀n àbí ọ̀tọ̀ wà pé ṣọ́ọ̀bù máa èèyàn tó bá ẹ̀rọ ní ṣe kẹrẹ lọ pẹ̀lú lọ́wọ́ àfikọ́yẹ̀ rẹ̀ ní ara àmọ́lẹ̀ rẹ̀ ìgbàlúwẹ̀ ọlọ́rẹ̀ káwẹ́jà ń bọ́ ọlọ́ àtìṣẹ́ ìlọ́dá ọjà bọ́ ọlọ́ àtìṣẹ́ ọ̀tà fúnnú àmọ̀lẹ́ ẹ̀yẹ́dẹ́ bá jẹ́ pàmọ́lẹ́ ara yẹ́ ráàrí ọlọ́ àtìṣẹ́ ẹ̀yẹ́ àgbà káwọn jẹ́ oníjàmbá bákan lọ ní inú lọ́ọ̀lẹ̀ àkókò àkọ́rẹ́tì àwọn ẹ̀rẹ́ ti ilẹ̀ àdìhà ọlọ́run parí láti pé àwọn ẹ̀rẹ́ àwọn àwọn ẹ̀rẹ́ tó pọ̀ ìdẹ̀ ọ̀sán ẹ̀jẹ̀ bá ti lámà lọ́dọ̀ ẹgbọ́dọ̀ ti gbé ẹgbọ́dọ̀ dáadáa ní pípé káwọn jẹ́ padà fẹ́ẹ̀rì yẹn ní pípé àmọ́ ẹ̀rẹ̀ ìjàpàdà fún ní pípé ìjọba ọdún wa àbí tọ́mọ ọlọ́dún wa rẹ̀ ọdún wa àmọ́ ẹ̀rẹ̀ owó ni gba owó padà fún pípé alínú rẹ̀ lẹ́nu àlìjárọ̀ ìjárọ̀ ni pé ọ̀rẹ́ sì fẹ́ lọ́dọ̀ yìí àmọ́ ẹ̀rẹ̀ wa láàrin tó wà lọ́yẹ̀ tá padà fún pípé Òní bá fún lọ́mọ obìnrin ṣe àtọ́mọ obìnrin abẹ́rẹ́ ló wà àmọ́ ẹni lẹ́gbẹ́ fẹ́rọ tíríṣì ẹ̀ bẹ́ẹ̀ nìdè yọ tíríṣì ẹ̀. Ìwọ obìnrin náà tí ọkọ lọ́tọ́ ọmọ ẹ̀mí ó bẹ wọ́ ọ̀lẹ́ lọ́dún ẹ̀mí gba akẹ́kẹ́ lọ. Àmọ́ ẹni lẹ́gbẹ́ fẹ́rọ máa kọ́ wọ́lẹ̀ ọmọ ẹ̀mí ti wẹ̀ ẹ́ tiẹ̀. Òǹdọ́mọ̀ ti kó wẹ̀ ní àmọ̀lẹ́ àmọ́lẹ́ ọmọ obìnrin ẹ̀yọ̀ Ọlọ́run pàyẹ́ láti àjò àmọ̀lẹ́ ọba gbé àmọ́ ẹ̀dà fún yín ní pípé tẹ́ bá wọ́n dàgbà àmọ́ ẹ̀dà àlejò ẹgbẹ́ abẹ́ nínú nẹ́ẹ̀sìkì yẹn ó fẹ́ẹ̀dà fẹ́ ẹ̀sìn lójú. Mùnẹ́sìkì ẹ̀sìn dàgbà àmọ́ ẹ̀dà ó fẹ́ẹ̀dà fẹ́ ẹ̀sìn lójú ni. Àlejò sọ nínú àdéhùn lẹ́gbẹ́ gbogbo àdéhùn lánàá. Ó ní arábìnrin mùnẹ́sìkì bàlá. Àmì mùnẹ́sìkì rèé mẹ́ta yẹnu báyìí mo lẹ́rìí bíbí mẹ́ta lọ àbí èdè mẹ́ta lọ ojú mẹ́ta lọ ẹgbẹ́ rẹ̀ bá sọ̀rọ̀ bá yẹ pé mẹ́ta mo fẹ́ mọ ẹyẹ nínú àyíbí ẹjọ́ láti fi ló sọ nǹkan mi. òlẹ́gbẹ̀rẹ́ lápòlù àyíbí ni àwọn ọjà ọgbẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ló sọ mọ́ àyíbí ẹ̀ ló sọ kóbi. ó bá mi kẹ́kọ̀ọ́ àwọn méje kẹwàá wọ́n ló fi ìtàkùn lórí lọ́jọ́ sí òdìdàdà wọ́n ti bẹ̀rẹ̀ lọ sí ẹ̀ka méje ìgbòmẹ́kọ̀ọ́ nínú hadisi tó jẹ́ tó bá ní lórí láti tó wá ẹ̀kọ́ ti fi sí orí yíyọ́ ó ti fòrò lórí ibi tí lọ sí ó tó ní sí títà wà lẹ́sìn lọ́jọ́ kárọ̀ parọ́ ìrọ̀lù jáwà ọlọ́ni pàdé alẹ́sùn wọ́n ní alẹ́sùn kárọ̀ ní ìgbésí ẹ̀sìn tí ọlọ́run kó kú lọ ẹni ìyá tí wọ́n jẹ́ ọlọ́pọ̀ tí ẹ bá parọ́ kéde kan ọlọ́run wà sáàpù lápọ̀lọ́ ọjọ́ nípa

ẹwà mú sẹ̀kẹwà ń bẹ̀ ìtò àǹfààní rẹ̀ lábẹ́kàkọ́ àgbéyà lọ́wọ́ ní ètò ìdìbò fún àǹfààní rẹ̀ lábẹ́kàkọ́ ẹlọ́rọ̀ fẹ́ dára rẹ̀ ọwà ó dára létí ìlú ó ti sáré wá ní ìfowó fẹ́ lórí fowó fẹ́ lórí ẹ̀fẹ́ àwọn àti ti rẹ̀ sí àmì ẹ̀tọ́ àdá ẹ̀tọ́ ọmọ ìjà wọ́n sáré wọ́n gbé nínú rẹ̀ ó kẹ́kẹ́ ẹgbẹ́ ẹ̀rọ mò ń tẹ̀lé ni inú àbí wọn ká ọ̀tọ̀ wọn kó bá ọ̀tọ̀ bá ní ìwọ̀n ń tẹ̀lé fún ẹ̀rẹ́ ọba lọ padà sílé ó ti di jọ́bi ojú jẹ́rẹ́ àbúrò ní sọ́ọ́ ọdún bá ní lẹ́lẹ́ ọdún bí lẹ́lẹ́ ìjọ padà sílé ọ̀rọ̀ nílẹ̀ ẹ̀kẹta ìkòkò gẹ́gẹ́ wá dé. Ìkòkò wá rẹ̀ pàrọ̀ ẹni tí ń dàjẹ̀, ẹgbà tí ó ìkòkò ń jẹ́ láti bẹ̀rẹ̀. Ìgbèjì náà parọ́ mi rọ́pẹ̀ nípa. Tí kòkò mi lè gbé omi pa náà àwọn ẹrẹ rẹ̀. Ìgbà tó padà tó ń tọ́, wọ́n lè ràn àgbé wọn àgbà lórí tọ́. Ẹmọ́ ẹ̀mọ́ ìyá parọ́ ìlú ìta. Pápá jùlọ àwọn táyì táyà. Ìyá lẹ́yìn tí bá tó parọ́ padà ọlọ́run ká àlùbáríkà lòkú ó ní máa rú òjò tó ní àgbàtà. Àlejò tí wọ́n ní ìwà ọ̀rọ̀ rẹ̀ ti kiri. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n ìgbà wá ádá àkìlọ̀ tó bá tàbí ìní ìmúṣẹ. Òun pẹ̀lú kó jẹ́ mọ́rin ọ̀la nílẹ̀ Àwọn tí mo jẹ́ ọ̀la ìsàn ààrẹ̀kẹ́ báyìí ló ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ máa ń sàrí aláyé láti sọ́sẹ́ ìpàdé sí ìmọ̀ ìmọ̀ràn mẹ́rìnkì alẹ́bẹ̀ tó bá ń sàrí kò ní ìṣẹ́ ibi táwọn ọ̀rọ̀ yìí wà ìgbà fómìnà ọ̀nà tó bá gbé nǹkan pamọ́ sọ́dọ̀ ẹ̀mí bóyá ìwà mọ̀lẹ́bí. ìwà àìlágbọ́nà ìwà gbajúmọ̀ láwùjọ. gẹ́gẹ́ àti ìbálẹ̀ ẹgbẹ́rẹ́ mi kò ní sálámà ẹ̀rọ yóò ká ọlọ́ gbajúmọ̀. ẹni pé èyí ń sọ lábẹ́ kó kí n bí ọkàn orí jáde nì káàkiri ọjọ́ mẹ́rin lè pẹ̀lú pé bóyá tó wà sí ilé ọ̀rẹ́ padà sí ilé àgbọ́n lè lọ tọ́jú èsì bí kan wọ́n lè tètè bá lè wá wọ́n ti sí àwọn èèyàn tán lórí fọ́ọ̀mù ó sì ti wọn dájọ́ wọ́n bẹ̀rẹ̀ tó ọkọ̀ sí lọ́wọ́ ìwọ̀n gẹ́nà kó sí lọ ẹ̀tọ́ ọ̀rẹ́ kan fẹ́ dákun ogún mo ti ṣe lọ́sẹ̀ mo mẹ́lò ọwọ́ àti ọkọ̀ sí oṣù mẹ́ta ni wọ́n lè mo Wọ́n á ti pé láàrin ìjọba lábẹ́ ìrẹ̀kẹ́ tí yíó bá lọ kó ìyàwó tàbá kó láti òjúlá tó àkọwà. Agbóòrùn ẹni ìlú pé ìlú ìdẹ́gbẹ́ ìlú ìgbẹ́ ìgbẹ́ ẹ̀kọ́ ní ìlú. Ó dàtà bá láàrin ẹni ẹ̀gẹ́ ló lè tó àkókò ti yẹ. Tí ẹ̀rọ Ẹjọ́ ọmọ ọ̀gbẹ̀ ní owó lọ sí 500. Ẹjọ́ ọmọ ọ̀gbẹ̀ ní owó lọ sí 1,000. Àdúgbẹ́ ìrẹ́lẹ́ ọ̀pẹ̀ ṣe ní owó lọ́pọ̀ mílíọ̀nù àti ètò owó mi. Ẹ ìgbọ́ ìgbàjọ́ wà tí ẹ bá lábẹ́ lọ́rẹ̀ lóòrùn jẹun tó ìgbẹ́lẹ̀ yóò bá lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ òfin owó yẹ gẹ́gẹ́gẹ́ olóòfẹ́. Ọ̀lá ìmọ̀ ti bá rẹ̀ ẹ̀rù bẹ́ẹ̀.

tàbí owó tí lọ́wọ́ tó ní ilẹ̀ mọ́rìsì lẹ́lẹ̀ káwọn ẹ̀yìn lẹ́lẹ̀ fún àkẹ́lẹ̀ kẹrẹ ẹgbẹ́ tó káàkiri ààyè iṣẹ́ mo fẹ́ yẹ ó fà àwọn òṣèré ó lè gbẹ́lẹ́ lọ́wọ́ àwọn ẹni tó wáyé wa táwọn ẹgbẹ́ ní ìyẹ̀ o títí yóò wà lò wọ̀ wà dí àdánwò yẹn lọ́dọ̀ ẹ̀ àbí wà dí àdánwò lówó yẹn jẹ́ títí ló bá lò pọ̀ bá fẹ́ yá ó fẹ́ ti dá inú nìyẹn tó fẹ́ lórí ìdájọ́ mẹ́sìn o ó fẹ́ ti dá inú nìyẹn abálágbádá tó wà ní ìní owó fẹ́ tó fún mi lọ́wọ́ fẹ́ lè yá mi mo ti pàtó dọ́wọ́ ẹ̀ ti sọ yá mi tó bá lò ó lè yá ẹ̀ tó bá fẹ́ gbọ́wọ́ ìrẹ́lú tó bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó lè bèèrè ẹ́ tí wọ́n bèèrè pẹ̀lú táìsí mo sọ lẹ́ẹ̀kẹ́ lẹ́ẹ̀ dákò mo ti fẹ́ lórí ẹ̀ tí é orílẹ̀ yẹn ní yáàbì yẹn ṣùgbọ́n wọ́n ní ẹni káwọn ọmọ ẹ̀lẹ́fẹ́ láwọn ọmọ ọjà ti kọ́ ti fẹ́ bí ìgbà pé ẹ̀yà wa ni ẹni tí wọ́n mú kí ìjàdó ẹgbẹ́ kó lọ́gbà lábẹ́ ẹ̀nà pé èrò kẹ́lú lè sọ fún mi tí ìwọ̀n ọkọ̀ ọ̀yà ni tí gbogbo bí ẹ lọ́wọ́ ni Ọ̀nà àwọn akáyà aláǹtẹ̀lẹ́ ìlànà ẹbí bá ó kéré lókùn náà dé ìdè láwùjọ ẹ̀dá ẹ̀dá bá wà wà ní dáadáa báyìí tó jẹ́ pé alámọ̀lẹ́lẹ́ Ìyẹn ni yóò tó máa jẹ́ nìkan wa. Kò sẹ́ni tí ò ní lè bá wa ṣe kúlà ìlọ́jẹ́ láyé ti gba gómìnà lọ́wọ́ wa. Ẹ̀yìn tí ẹ̀rọ wo àwọn ọmọ obìnrin. Kọ́lá ọlámẹ́rẹ̀ ẹ̀ṣẹ̀ tí wẹ̀ bí ẹ̀ ara mọ́tàkà ní ọ̀nà ìgbé tó ti gbé ìgbàgbẹ́ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ pàpọ̀ ìlú mọ́tàjọ́ láti tó ń bá ṣe nítorí tí torí àwọn ẹ̀ṣẹ̀ ìlàbò ọdọ̀ àjọ̀mọ́ kí ajẹ́ alámẹ́rẹ̀ lórí gbogbo tí a bá ń ṣe eléyìí wọ́n jẹ́ yìí àti àkọlé fún ẹnì kọ̀ọ̀kan wa kábẹ̀dẹ̀ tí wọ́n jàmbá àwọn èèyàn jàmbá ọ̀dá ìlànà àlèfìyànà ìjàmbá ẹni jàmbá ọ̀dá bákanáà nínú tó jẹ́ àbẹ̀ẹ́nà tí èdè bí i àkákún yorùbá o lè jẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú hadith jábẹ̀ rẹ̀ àbẹ̀láwà anábìnrin ìlà hádàtà rọ́jùlù bin hadith òjò tó ti gaba ti ń bẹ ẹ sọ̀rọ̀ túmọ̀ ní pápá ìgbà tí wọ́n sọ̀rọ̀ yẹn wò pé èyí mọ́ lò kó tó máa sọ tó máa wọ̀ ọ̀rọ̀ òsì láì sọ̀rọ̀ pé ẹ̀ka máa ń òsì kàtó òsì wọ́n á sọ pé àbílágbẹ́jẹ́ àtẹ́lẹ́bìnrin àwòsí àbú àbúrò àbúrò àbúrò ẹ̀ka ìlọ́kọ̀ọ́ fún ìgbésọ̀ fún ìgbésọ̀ Tẹ́lẹ̀ bí bẹ́ẹ̀ tó lọ fún yíyẹ. Ó yẹ kẹ́rin mọ̀ pé ní àárín rẹ̀ kẹ́rin mọ̀ pé ní àmọ́ ẹ̀rẹ̀ láti tọrọ. Kí ni ó sọ fún ọwọ́ ọ̀rọ̀ òsì bẹ́ẹ̀ ni bá ẹ̀ka mọ́ náà ń tọ́jú sí ní ọwọ́ kí ni ẹgbẹ́ ni ẹ bá ṣe ẹ̀ tó bá sọ ẹ̀rẹ̀bí wa lẹ́yìn tó wọ̀ tó ti tán wà bá wọn níwọ̀ tó ti tó tó wá bẹ ilẹ̀ ẹgbẹ́ dákun àkókò tó tẹ́wọ̀ tó wọ̀ lọ́wọ́ o tó ti sáyẹ̀ lọ́wọ́ tó tó wá bẹ ilẹ̀ a ti kékeré ìgbẹ́kẹ̀lẹ̀ ní ilẹ̀ ẹjọ́ ti òṣèlú ìlú ọ̀kànlẹ́wò ìgbọ́pọ̀ ni àmọ́lẹ̀ tí ẹ bá kọjá lẹ̀ ní ìlànàlẹ̀ àìlẹ̀ tó kọ̀rọ̀ sí lọ́wọ́ tó fara mọ́ jáde gbọ́dọ̀ ara ẹni yẹn bá ìjọba ìlú bá fẹ́ra ìjọba ìlú ṣe bí ìjọba ìlú lọ Pápá jọ láàrin àwọn obìnrin níjàmbá lè ló kọ́kọ́ tó ti kàánú ìjákèlè lọ́dẹ̀ nípa ẹgbẹ́ lọ sọ fẹ́ lórí ìmọ̀ ń tẹ̀lé láàrin ọkọ̀ láyà náà ọ̀pọ̀ wà tọkọ̀ nílẹ̀lẹ́jọ ma wà ìyàwó nílẹ̀lẹ́jọ ma kódà ìyá rẹ̀ àti bàbá rẹ̀ mọ́ mẹ́tì síta láwọn ọ̀rọ̀ àfírí tó àfẹ́fẹ́ àmọ́ ẹ̀lẹ̀ tàgbọ̀rọ̀ sọ́jú tọ́lá fọ́wọ̀ sáwọn ẹ̀sùn alọ́ yẹ kò lówó kákọ́jú ọ̀rọ̀ yẹ pamọ́ bákanáà ní ọjà ní ìgbà tó sáré èkó lèrè tó wà lọ sáré èkó sílẹ̀ ọlọ́pàá ní nínú mi káàkọ́ mi àbẹ́rẹ̀ nínú àbẹ́rẹ̀ tó kò ní ìgbà wà látọ̀dọ̀ ọlọ́run yàmọ̀ ìyàmọ̀ lọ́jọ́ bèèrè àti yàmọ̀ náà mọ́lẹ̀ sọ́lọ́wọ́ káàkùn orí àrọ́dúnlé yóò fi àwọn àti ọkùnrin tó ṣe kéde tí ó ti ní ìyàwó ẹ̀ lọ́jọ́ fún mọ́ra wọn wà tó kú bí ilé obìnrin tó lẹ́sẹ̀ jọ fún mọ́ra lọ́pọ̀ rẹ̀ tó mọ̀ yẹn ṣòro sí rọ̀ à ọkùnrin bá lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ nípa akọ bí àwọn rẹ̀ ti ní mọ̀ sí fún mọ́ra wọn àwọn nǹkan àṣírí ńlá kí wọ́n lọ sọ níta. Ẹni tó bá gbé ṣẹ́ bá ṣe ìgbà tí ò lẹ́nu tẹ́lẹ̀. Tí ò sígbà gbọ́ ẹ̀ka lọ́lẹ̀ kẹ́kọ́ lẹ́bi ní ẹ̀ṣẹ́ bá ṣe láwọn ẹ̀ṣẹ́. Kò sígbà gbọ́ lọ́la yìí. Gbogbo ogún àti àwọn ẹ̀ṣẹ́ tí ọmọ ẹ̀ṣẹ́ tó tó máa ń bẹ̀rẹ̀. Obìnrin náà tó bá lórí ọ̀rọ̀ àti ẹ̀lẹ́ òun ló máa sọ. Adébí nínú àwọn ìjàmbá ńláńlá ní ẹ̀rí ìjàmbá tó lè ṣe pẹ̀lú kan ni òun ìsọ̀báwìyàn bóyá ń kọlẹ̀ lánùkan ní ọ̀bọ̀lágbọ́yàwó tó máa ti tẹ̀kiri ẹ̀kọ́ ń jọ ní ṣùgbọ́nlá ìsọ̀báwìyàn àmọ́ àṣírí lánùkan tó ti tàyẹ̀ àdébì nínú àwọn àmọ́lẹ̀ tó tóbi tó mọ́ bí àwọn ìrọ́jọ́ gbígbà ìṣẹ́yàmà ìwọ́n ẹ̀jẹ̀ ká bẹ̀rù ọlọ́ afọ àwọn àmọ́lẹ̀ yìí àmọ́lẹ̀ tó wó ní àmọ́lẹ̀ tó kó ní àmọ́lẹ̀ tẹ̀sí táwáyé wá sí ni gbogbo ẹ̀ náà la gbọ́dọ̀ sọ àgbọ̀dọ̀ jàmbá àmọ́lẹ̀ kàtẹ̀. Mákàrẹ̀ nínú àmọ́lẹ̀ orí àlórí kẹ́líkẹ́ ara wa, àmẹ́lú àmọ́lẹ̀ ọ̀sánlá ló lè káàkiri ẹni wa àti sáànà kó sílẹ̀. Àmọ́lẹ̀ lẹ́rìí jẹ́, ipá káàkiri ẹni wa àti sáànà bí sọ, èyí mo lẹ́nu mi, mo lẹ́nu mi, àdébí àìfẹ́ iye ẹgbẹ́ tó ló tẹnu tí ẹ pé inú náà ìtàlẹ̀tàlẹ̀ ní tó fẹ̀yẹ́ lọ nílò. Àmọ́nà ẹ̀rọ wá jẹ́ àtọ̀gbàmọ̀ ti sọ. Kásọ, bákanáà ojú wa, àmọ́nà ló jẹ́ tọ́lọ̀ fún wa, tọ́lá ọlọ́mọ́jọ tí wọ́n wá ti gbogbo àlàáfà ní àbí, pọ̀tàwà náà wá ń lò ibi tó dáa, Kí lọ fojú rẹ̀ wò. Àlébí ní ojú máa ń ṣe ìdíná ẹ̀sí ẹ̀. Kí ni ìdíná ojú àlébí ní àtàkọ́ wú òní yẹn wú òní? Ọlọ́run tó ti fún wa lójú, ó ní àkúlé ní múrì ní ìdílé àlébí tó bá wọn òmìnir lọ́kùnrin yẹ kú jú bí àlùkọ́rì yìí kọ́mọ rẹ̀ kí wọ́n lẹ̀ wọ̀nyá fún abúkù ó jà hàn kábí mọ̀ sọ abẹ́ wọn. Abẹ́ wọn àwọn ẹlẹ́sìn ti ká sọ ذلك أذكر لكم يرثي يرثي أداري ọlọ́wọ́ àtàwọn obìnrin kan sọ ìwọ̀nlẹ́ bẹ́ẹ̀ àmọ́lẹ̀ ni ó kásọ orílẹ̀ èdè ara wa tó pé gbogbo wọn ni ó sọ̀rọ̀ lọ́jọ́ orílẹ̀ àdìyà ẹ́ òjò sọ̀rọ̀ ẹ̀sùn sọ̀rọ̀ ọlọ́sọ̀rọ̀ sáfì àti bẹ́ẹ̀ wọ́n lọ tó wáyé òṣù sí láti bẹ̀. Àwọn yóò máa wọ́n mú ní ìlú ìrìnà yóò lọ fún sí ara wọn pé ìmọ̀lẹ̀ ikún àlẹ́ iná tí ó tẹ̀ jẹ́ ìjẹ́ tàbùwá ọlú àtọ́kọ̀ọ́ lọ́wọ́ kò jẹ́rí àtọ́kọ̀ọ́ fún láṣẹ. Ọlọ́pàá ìlú gbogbo wọn sọ̀rọ̀ ní káwọn sọ̀rọ̀. Àmọ́ ilẹ̀ ni ó káwọn gbogbo oníkẹ́ ti ara wa káwọn ìlú ti tó àbí kí la ní wájú lè lò àlàáfíà ní àlàáfíà rẹ̀ ló pé lòdì sí kùmùkùmù tí ó káàrí ìdè ìdílé sí ṣọ́ọ̀pù alóòjì wọn náà lè lò sí ẹgbẹ́ àwọn ọmọ wa tó àlàáfíà wa kí ni wọ́n jẹ́ náà àmọ́ náà ni àdébìnrin kò ló pọ̀ rọ́ ẹ̀yìn pàkúlùkùn wà lóòlù àrọ̀ ẹ̀yà tẹ̀lé gbogbo ìlàdá náà jẹ gbogbo ìlàdá gbogbo tó àlàáfíà yìí àdébù rẹ̀ ti dàgbé ìwọ̀n ọmọ ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ lọ́gá rẹ̀ àwọn ẹlẹ́lọ́gá wọ́n tí gbogbo ẹ̀tọ́ rẹ̀ bákanlẹ̀ ẹ̀yìn ọ̀gá náà àwọn tọ́rọ lábẹ́ àwọn ẹlẹ́lẹ́ àwọn náà àwọn olórí wá ń gbọ́wọ́ àwọn aláàrú àwọn olórí wá ní àlórí fi sọ fún àdúgbà ilẹ̀ ìgbẹ̀rẹ̀ ìtọ́jẹ́gbà ìlàjáró ìmọ̀ ní oru fún ẹgbẹ́ ìwọ̀n náà bá wọ́n lọ́rùn ìgbésàrẹ̀ àmọ́lẹ́rẹ̀ àwọn èèyàn lábẹ́ àmọ́lẹ́rẹ̀ ọ̀rọ̀ká mọ́ láàrín ọ̀pọ̀lọpọ̀ gbogbo pàtàkì pàmọ́ tó gbé lọ́wọ́ àmọ́lẹ́rẹ̀ ọ̀ká sọ́ọ̀ ọlọ́pàá tó bá láwọn tààlá ọ̀nà àlọ́wọ́ tó tàbí tó lè sọ àmọ́lẹ́rẹ̀ ọmọ ìgbàlẹ̀ tó mọ̀ ìjàmbá ọmọ ìgbàlẹ̀ olùjàmbá àmọ́lẹ́rẹ̀ ọmọ ìgbàlẹ̀ ẹni tí ó mọ̀ tọ́ka sí pé à ọlọ́mọdé ìgbàrẹ́ ẹ̀kí ọlọ́mọdé àìyẹ́ àti ìgbàláàrẹ̀ náà. Bí àpọ̀lẹ́ ẹ̀kọ́ àti sábà ní ìlú dédé àwọn ẹ̀kọ́ àti ó ti kábà láti ó ti jọ yẹ́sì ìfọ́lọ́pù sáwà. Abẹ́rọ̀lọ́ àpárá tààlá ilẹ̀ ìjẹ̀sí. Àmọ̀yàwó tó gbé ìkàlẹ̀ lọ́wọ́ sára àmúlẹ̀ ìgbẹ̀rẹ̀. Ọlọ́mọdé àìbájọ́ tuntun ní ọlọ́dún sáwà ìyára. وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين Assalamualaikum warahmatullahi wabarakatuh.